àsìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ wa lọ́wọ́ olùwàyẹ ló wà o àìmàsìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ wa lọ́wọ́ olùwàyẹ àìmọ̀ àsìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ wa lọ́wọ́ Ọlọ́run ló wà nítorí pé kí ni gbogbo ohun tá a fẹ́ láyé tá a fẹ́ dà tá a fẹ́ jẹ ọwọ́ Ọlọ́run ọba ló ṣe kí ni ọwọ́ Ọlọ́run ọba ló wà òun ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ẹ má jẹ́ ká sáré e, mọ́tò ká lọ máa ṣe kí ni ká lọ máa jáàmù tírélà ẹ má ká sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ká máa kọlu bí RT kò yé yín gbogbo bí tẹ́ ẹ fẹ́ dé gbogbo bí tẹ́ ẹ lérò lọ́kàn yín pé fẹ́ dé ẹ fà lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ nítorí pé kí ni òun lọ́ba tó dálé ayé òun ló mọ ohun gbogbo òun ló mọ ibi tó lórí aláàánú yín wà ọlọ́mọ tó lórí aláàánú gbogbo wa wà gbogbo ojú tó ń wò mí pátápátá hmm, gbogbo nǹkan tẹ́ rò wípé ó jẹ́ gẹ́gẹ́ bí òkè ìṣòro ọwọ́ ọlọ́run nìkan ló wà òun nìkan ló lè ṣe é ẹ má ẹ̀ka máa ṣe kí ni ẹ má ẹ̀ka kanjú la ọbẹ̀ gbóná sùúrù hmm, sùúrù ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ wọ gbogbo ẹ̀yin tí wàá pàrọ̀tà nílé ohun tí mò ń ṣàì láti sọ fún wa lórí ètò lẹ́ni hmm, òun náà ni wípé ẹ jẹ́ ká ṣe kíni ká tẹ̀ jẹ́jẹ́ nítorí pé kíni sùúrù lérè sùúrù ló pé ẹ má ẹ̀ka kánjú ẹ má ẹ̀ka kánjú lábẹ́ gbóná lórí ètò lẹ́ni Miliki Express lákọ̀tún ètò tó ṣe kí ni tó ń lọ lójú amóhùnmáwòrán yín Miliki Express flight mi ó ti gbéra ó yànà ó ṣe ṣé kó wálẹ̀ ṣé kó dúró sókè ṣé kó wálẹ̀ o kó dúró sókè o <laughs> bẹ́ẹ̀ ni ti ní kẹ́yìn ẹ̀rọ ìṣẹ́kṣẹ́ lórí tó ṣe kí ni tó ṣàpápá tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yín yẹ́sìkẹ́ ẹ ti yín ní òun torí you know tí mò ń rọ̀ bí òjò you get nítorí pé àwa gangan ni alára gbàyídá tẹ bá gbọ́ má yiri ẹ̀wò má fọwọ́ kàn má ẹ bá gbé kúrò hmm. tẹ bá fọkàn tv yẹn mọ tẹ fẹ sẹ fẹ yí sókè pé olórí ni ń bọ́ lọ́wọ́ ẹ jẹ ẹyin òkè ẹyin òkè ẹyin òkè ẹ bá yín sókè ọ̀rọ̀ Miliki extra. tún ti tọ sẹ́yìn bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ mọ̀ wípé abala throwback Thursday ee tá a bá ń gbọ́ sẹpẹsẹpẹ ló dúró yá <laughs> figure eight mi dúró síbẹ̀ abala throwback Thursday náà wá ṣe kí ni ó wá dúró síbẹ̀ bẹ́ẹ̀ ni lórí títì fún títọ̀sẹ̀ yìí náà kọ́ ee gbáǹkọ́ gbìbéèrè ni mo mú wá fún yín ìyẹn nìkan wá kọ́ bẹ́ẹ̀ ni a tún láǹfààní láti jẹ gbárádùn lifestyle tips fún títọ̀sẹ̀ yìí lifestyle tips tọ̀sẹ̀ yìí ah ah mo ṣe mo gbá rìsáàsì ẹ wo mo ṣe rìsáàsì irá ọ̀dà wọ́n gbá research wípé kí ni mo wò wípé ah báwo gangan gangan gan la ṣe lè rí true colour ara wa báwo gan la ṣe lè gbé ìgbésẹ̀ táyé wa máa fi jà táyé wa máa fi ní ìrọ̀rùn ẹ wo ẹ má fọkàn dá ọ̀yẹ́ rárá nítorí pé kí ni ohun tá a máa gbé ẹ̀wò lórí ètò lẹ́ni ẹ̀ ń gán gbádùn ẹ̀sẹ̀ wípé a máa mìlíkì wọnú ọkàn yín yóò máa sínkì ní bàdá ṣe ń gbọ́ la máa ṣe kí ni la ṣe máa máa gbé bọ́dì wa gbogbo ẹni tẹ́ wọ́n wọ Miliki Express fún títọ́sẹ̀ yìí fún béèrè ń polówó ọjà yín ni o ẹ mọ̀ sọ pé ó déjì abẹ́yìn pàápàá jùlọ ẹ wọ́n wọ́n pé yes ẹ̀yin náà fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ fẹ́ gbé polówó ọjà yín wá abẹ́yìn fẹ́ wà pẹ̀lú mi láàfin mi ṣó lórí ní ní ṣé properties ní ni wọ́n àwọn pé ẹ lè blow ẹ sọ fún ọ pé kọ́ máa sọ bẹ́ẹ̀ mọ̀ stop ṣe bẹ́ẹ̀ torí pé lórí Orísun torí títí ńlá àṣekíyìn la ṣe wà níbí ẹ kàn sí nọ́mbà tó lọ lójú ọmọ ìmáwòrán yẹn àbíkẹ́ ẹ wá òpin ẹ fẹ́ kàn sí wa lórí social media platforms wa pátápátá hmm lórí instagram twitter àti facebook at orísun tv ni lórí wẹ́bsáìtì wa kọ́ it's www.orisun.tv bó dẹ̀ ṣe wá ṣe kí ni pé máa jẹ́ nìyẹn <laughs> ní báyìí ká má fi àkókò ṣòfò ká lè ṣe kí ni ká tètè kọ sí agbami ètò ẹ ká lọ gbé bọ́dì wá ká lọ jó ká lọ fẹsẹ̀ rájú oyin wo la wá fẹ́ gbọ́ báyìí ẹ ká lọ gbọ́ home láti ọwọ́ Yẹmí Aládé ẹwà ẹwà ẹwà ẹ tó ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ṣẹ̀ṣẹ̀ gbọ́ tẹ́lẹ̀ láti ọwọ́ Yẹmí Àlàdé tí a pe àkọlé ní home ṣe ti ẹ̀wà mọ nǹkan tó ṣe ni pé bí wọ́n ṣe jùlẹ̀ báyìí lèmi náà ṣe sọ pé ah ah grab your copy ṣapálì ṣapálì fọ́nrán yẹn ṣẹ̀ṣẹ̀ kí ni ó ṣẹ̀ jáde aside hot lèmi náà ṣe fún yín lórí Orísun fún títọ̀sẹ̀ yìí abala táwa wà ó náà ni abala lifestyle tips kí nìkan tá a fẹ́ yàn nàná lórí ètò lẹ́ni òun náà ni bí a ṣe lè ṣe kí ni bí a ṣe lè kọ́ra ẹni láti ní ìgboyà tó ṣe kí ni tó yanrantí tó múnádóko tó yanrantí tó múnádóko ẹ̀gẹ́ torí pé kí ni tí ò bá sí ìgboyà ẹ wo ẹ gbàgbé kò sí irú achievement ẹ lè sọ pé ẹ ń lé àbá ìnáwó fẹ́ àbí mo ṣe fẹ́ kọjọ́ wájú mi rí rèé olú ọkọ̀ ọmọ yàbí drawing book ni àmọ́ téèyàn bá ní ìgboyà tó múnádóko ah, àti àchíìbù àwọn kọ̀ọ̀kan nílé ayé kan tàti ẹ̀ wá yìí ah, ah, àdàgbà polú ẹ̀ fẹ́ mọ struggle fẹ́ mọ jọbi kéèyàn mọ struggle kéèyàn mọ struggle àmọ́ struggle yẹn ọlọ́run ti yẹ̀yàn kúrò nínú ọ̀rọ̀ wa torí ẹ̀ lèmi ṣe sọ wípé ẹ ká sọ nípa self confidence lẹ́ni hmm. lákọ̀ọ́kọ́ fún gbogbo àwọn ẹlẹ́ra pátápátá tá a bá sọ̀rọ̀ nípa ìgboyà tó múnádóko tẹ́ ẹ bá fẹ́ sọ wípé kéèyàn ní ìgboyà kò sí bá a ṣe fẹ́ ṣe é tí à ní sọ̀rọ̀ nípa pé ká máa ran ara ẹni lọ́wọ́ ìrànlọ́wọ́ be helpful ẹ ṣáà láti máa you know because ẹni tó bá ràn yàn lọ́wọ́ tẹ́rí ọmọlàkejì ń bì tó nílò ìrànlọ́wọ́ ń bí tẹ́ ẹ̀ràn èèyàn kan ṣẹ́rẹ́ tẹ́ bá wà àdúgbò kan tó bá ń hèlì bàbá kan pé mọ́mí yìí o àǹtí yìí o ẹ̀gbọ́n yìí o tóun náà bá ń bọ̀ bóyá wọn máa rìn re pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ la fi máa rìn kò ní sí pé bóyá ojú ń tì mí ẹ̀rù ń bà mí nítorí pé kí ni ẹni tó bá lawọ́ tó bá ń ran ọmọlàkejì lọ́wọ́ stylishly directly or indirectly ó ṣe kí ni ó ń build self confidence fún rẹ ni torí pé òun gan fúnra á wò wípé òun ṣe nǹkan tó tọ́ ẹni tó bá ń ṣe nǹkan tó tọ́ lásìkò tó yẹ kò sí bí irú ẹni náà ṣe fẹ́ ṣe irú ẹni yẹn ni kí ni ó ní self confidence ni ó ní ìgboyà àmọ́ ẹni tó bá yẹ pé ahun ni ahun tiẹ̀ tún wá ní grade ẹ̀ get grade tí mò ń sọ ni pé ahun tó jẹ́ pé bí ọwọ́ ẹ̀ wọ́n ti so ọwọ́ ẹ̀ méjèèjì papọ̀ ẹni tó bá yàn ọ̀hún ṣẹ́rí sábà mọ ọwọ́ méjèèjì sábà mú papọ̀ báyìí tí wọ́n ti fi okùn so tí wọ́n tún wá mú ọwọ́ yẹn tí wọ́n ti bọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n fokùn so wọ́n wá ṣẹ̀ wá dé ládé pẹ̀lú àpò tìmẹ́ǹtì wọ́n wá tì bọ̀ wọ́n wá tún fi okùn so ìyẹn ni pé ó yan ó àtìní ó yí gan irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ń bọ̀ láti ọ̀kan self confidence nínú ọkàn ẹ̀gán ti sọnù kò ní àwọn ọ̀ráyé wá àwọn ọ̀ráyé gbé ìwọ tó lè help ọmọlàkejì láti be a success báwo gan ni wọ́n gan ṣe fẹ́ sọ pé báwo gan ló ṣe fẹ́ rìn báwo ló ṣe fẹ́ ṣe ládùúgbò báwo lo ṣe fẹ́ ṣe láàrin ọ̀rẹ́ láàrin ara lẹ́nu iṣẹ́ báwo lo ṣe fẹ́ ṣe but tó bá help àwọn èèyàn when people táwọn èèyàn bá ń sọ̀rọ̀ dáadáa nípa ẹ pé yes ẹni báyìí o nǹkan rẹ ló ṣe ẹni báyìí láì tẹ̀ tí ìka ṣódà sókè ṣódà yóò mọ lo òkè automatically ni ohun tí mo ń ṣe láti sọ fún wa ni wípé ẹ jẹ́ ká rí dájú pé à ń ranra èèyàn lọ́wọ́ nípasẹ̀ pé ẹ̀ ń ràn èèyàn lọ́wọ́ béèyàn ṣe ń build self I mean confidence béèyàn ṣe ń build ìgboyà fúnra ẹ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ èkejì ni wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń dá sí ẹ ṣáà láti fíltà nǹkan tí ẹ bá ń gbọ́ ṣe rí ilé ayé kan tá a wá ẹ wọ́n ní wọ́n pé lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ní wọ́n pé lápá bíi wọ́n ní wọ́n pé wájú wọ́n ní wọ́n pé lẹ́yìn kò síbi tẹ́ ẹ̀ ti ní gbọ̀ òkú gan tó ti kú wọ́n ń rojọ́ ẹ̀ àmọ́ ẹ̀yin lẹ máa wò wípé mi ò ní ìdí trash ni àwọn kinní yìí tí wọ́n bá ń sọ tí wọ́n bá ti ń gbẹbọ̀ níbi tẹ́ ẹ wà ẹ ṣàrà ṣe báyìí mi ò ní ìdẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kí ni tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ self confidence ẹ má jẹun tàn yìí ó máa jò bí ìgbà pé yẹn bá deflate ni because àwọn ọ̀rọ̀ yẹn ok take for instance mo ẹ wọṣọ abẹ́ ń jáde abẹ́ ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò àwọn àdìwí pé tẹ àbí ó tún máa ń ṣẹlẹ̀ nílẹ̀ lómi tó wáyé pé wọ́n ṣẹ̀ra jẹ́ ni torí pé ń gbọ́rọ̀ ẹ̀yìn pé wọ́n sọ wípé jẹ́ nìyẹn ń pariwo ẹjọ́ jàre ṣé silent peaceful ní jẹnẹrétọ̀ tẹ rà tẹ́lẹ̀ ni àwùlẹ̀ pariwo nígbà tí ìṣẹ́ náà nẹ́pà yóò pariwo ẹ get but ṣẹ́rí tí ẹ bá ti ń gbọ́rọ̀ ẹ̀yìn ẹ̀rù á máa bà yín àbí bóyá ẹ lọ bí iṣẹ́ àbẹ́ ẹ fẹ́ lọ fún audition kan ẹ wá débẹ̀ ẹ wá rí táwọn girls kan kóra wọn jọ àbáwọn guys kan wọ́n ń sọ̀rọ̀ yín ohun tẹ́ ẹ mọ̀ tẹ́ ti ṣe rìhásà kẹ́ tó kúrò lé by the time ìjọba ti fi etí sílẹ̀ gbọ́n nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ yẹn ń sọ ẹ má máa gbọ́n ni ẹ̀rù máa wọlé tẹ́rù bá dẹ̀ ti setting self confidence ìgboyà yẹn ti ṣe kíni ó ti fi yín lẹ̀ ó máa ra wọ́ jáde bí ìgbà tí okùnlẹ̀ bá wọ́ jáde kúrò position kan ni kò jù bẹ́ẹ̀ náà lọ so ohun tí mò ń ṣe láti sọ fún wa ni wípé ẹ fíútà ohun tẹ bá ń gbọ́ kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá ń sọ lèèyàn gbọ́dọ̀ fetí kọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló dáa láti máa gbé sórí àbí láti máa gbé sọ́kàn ẹ sá fúnrú àwọn ọ̀rẹ́ tẹ́ bá ti mọ̀ pé gọ́sípà ni wọ́n tíìmù wọn nìyẹn àwọn ọ̀rẹ́ yín tó wà lọ́bí níbi iṣẹ́ tẹ́ ti rí pé no àwọn eléyìí lẹ́yìn kí wọ́n sọ̀rọ̀ ọ̀gá láìda lẹ́yìn kí wọ́n sọ̀rọ̀ ọmọṣẹ́ kan láìda lẹ́yìn kí wọ́n sọ eléyìí láìda ẹ sá fúnrú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ torí pé kí ni self confidence tó wà nù yín wọ́n máa bàjẹ́ ìgboyà máa sá fúnrú èèyàn bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ta ókè níbẹ̀ ẹ̀ ká ṣe kí ni kí n tún lọ mọ mi sí ìtì gbogbo is Daniel mo lérò pé ṣe kí ni mo lérò pé bẹ́ẹ̀ ni aṣọ wa abala lifestyle tips gbogbo ẹ̀yin tó wà pátápátá márùn-ún alákọ̀ọ́kọ́ mo lérò pé ti dé nítorí pé kí ni ṣókí tó kù tí ọbẹ̀ fi máa ń jiná tí fi máa ń dùn ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ sáré yànnà náà ẹ̀ fún yín èyí tí máa tún wọ́n fi ṣe ìkẹfà ní bí a ṣe lè gbé ìgbésẹ̀ láti ní ìgboyà tó ṣe kí ni tó yanrantí tó múnádóko àmọ́ tún máa wá sọ wípé hmm, àǹtí busybody ọkùn busybody ẹ má máa ṣe gbogbo nǹkan kì í ṣe kì í ṣe gbogbo ibi tí wọ́n bá ti ń pèèyàn sí lèèyàn máa ń yọjú sí kì í ṣe gbogbo iṣẹ́ lèèyàn máa ń ṣe torí pé kí ni ẹ lè please ẹlẹ́ran ara kò yé tẹ bá wò wípé òkè mo fẹ́ please lágbájá fún díẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ yín ọkọ ẹ̀jọ́ sẹ́ mọ mẹkáníìkì ṣe yẹsà àmọ́ ṣe kódà lament ni mo gùdù sí wọ́n fi yín lẹ̀ wọ́n gbá lament fún yín wọ́n tún lọ ń wá nǹkan kan wọ́n wá ẹni tó máa bá wọn kunlé ẹ̀ tún ti yọjú tó bá yára tí wọ́n wẹ́ni tó máa bá wọn kan ṣíà ẹ tún yọjú wọ́n tún wẹ́ni tó máa bá wọn ṣe wẹ́dà ẹ yọjú ah, ah. ṣẹ́rí àtọ̀ tó bá dé point kan <laughs> ẹni tó pè ń gan kò sígbà tí wọn ní pè ń lónírọ because wọn máa wò wípé ẹ̀yin gan ò tiẹ̀ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ ẹ try láti specialize lórí nǹkan èèyàn kan èmi ò ní ká má ní uh, multiple stream of income but mò ń tọ̀ nípa pé torí pé ẹ fẹ́ tẹ àǹtí ìlọrùn ẹ fẹ́ tẹ ọkú ìlọrùn kó lè mọ̀ pa ah, akíkanjú ni mí mo good gan ah mo good gan mo fẹ́ kọ́ mọ̀ pé mo good ah ẹ má disgrace ara yín kò yẹ yín ẹ lè satisfy èèyàn ẹ lọ tẹ ẹ bá lọ sí ilé èèyàn náà tẹ lọ kíyàn bí whatever tẹ bá fẹ́ ṣe kó jẹ́ lọ́fíìsì ó bá pẹ́ fáìlì nìkan lẹ mọ̀ gbé ẹ dẹ̀ mọ tébù nù madam ẹ gbé fáìlì yẹn pẹ̀lú swag ẹnu tébù yẹn pẹ̀lú swag kí wọ́n mọ̀ as in kéèyàn wá sọ́fíìsì kọ́ dẹ̀ máa sọ pé olórí inú tébù àyìnkẹ́ ń gbé fáìlì bó ṣe yẹ kó rí nìyẹn kí wọ́n mọ̀ yín mọ̀ pé yes tó má nípa professionalism wọ́n á pe àyìnkẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ pa pé kéèyàn good wọ́n á pe Joshua bó ṣe yẹ kó rí nìyẹn kì í ṣe wípé wọ́n ti ń pèèyàn bíi twenty láàrin láàrin iṣẹ́ kan ẹnìkan ni wọ́n ń pè ẹ máa dẹ ẹni tẹ́ fẹ́ tẹ́ lọ́rùn gan ó máa sọ yín donírọ́ èkejì dẹ̀ ni wípé ó máa jẹ́ kẹ́ lose value níwájú ẹni yẹn so fún díẹ̀ yìí ẹ lè tẹ́ ọmọ aráyé lọ́rùn èkejì ẹ ti máa tún sáré yàn lọ́nà fún yín òun náà ni wípé um, ẹ kárí dájú pé à ń gbára wa kí ni mò ń try láti sọ ohun tí mò ń try láti sọ ni wípé púpọ̀ nu ọlá máa wò pé mo fẹ́ try nǹkan mo fẹ́ gbé ìgbésẹ̀ tuntun mo fẹ́ ṣe kínní tí ẹ̀ bá fira yín ṣe yẹ̀yẹ́ ayé á fi yín ṣe yẹ̀yẹ́ kí lè tẹ̀ ẹ́ avoid láti máa in short kẹfira yín ṣe yẹ̀yẹ́ gan lẹ́fi máa mọ̀ wípé no ìgbésẹ̀ tí mo gbé yìí ò dáa jẹ́ tuntun ṣe báyìí torí nínú failure tẹ níyẹn gangan ni success ṣe kíni ó sùn síbẹ̀ báyìí tó fi fílò rọrí ni so kí ló dé tó ju one thing àwọn tó ti ṣe oríire tí wọ́n ti lówó tí wọ́n ti lọ́lá tí wọ́n ti níyì tẹ́ ẹ bá bí wọn Rome wasn't built in a day ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n fi kọ́ Róòmù kódà ìlẹ́kẹ̀yẹ ọdún tí wọ́n fi kọ́ ọ̀bọ̀ ohun tí mò ń ṣe aláṣọ fún yín ni pé àwọn tó ti ṣàṣeyege tí wọ́n ti ṣàṣeyẹ tí wọ́n ti lọ tí wọ́n ti lọ́lá tẹ bá sì tí wọ́n dáhùn tẹ bá bèrè lọ́wọ́ àwọn náà sọ fún yín àwọn flaws àwọn failures wọ́n ti ní tí wọ́n dẹ̀ fi ṣe kíni tí wọ́n ti fi ṣe stepping stone tó gbé wọn débi tí wọ́n délé ni so fún díẹ̀ ìtẹ́ bá try nǹkan bóyá òkè ẹ̀yìn wò pé mo fẹ́ máa ṣe cake àwọn ìpẹ́ ṣe cake yẹn cake yẹn dàbí àmàlà lọ́wọ́ yẹn kó jẹ́ kẹ́ fi dùnú jẹ́ <laughs> ọ̀rọ̀ yẹn pè mí gan lẹ́yìn tẹ́ bá rọ́ mi ọbẹ̀ fi tì àmọ́ bẹ́ẹ̀ ṣe ń fira yín ṣe yẹ̀yẹ́ yẹn ẹ jẹ́ kó máa kan yín lóminú ẹ yín níyànjú wípé ah olórí kéèkì tó ṣe tó dàbí àmàlà tó bá di next week wọ́n dà pé nǹkan kan ni mo fi sí tó ti pọ̀ jù ẹ tún jókòó ṣé ẹ ti máa ń ṣe báyìí tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ ṣe báyìí kẹ́ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ti àzùnà ti di professional but ẹ bá wọn wípé ah kéèkì yóò da ah wọ́n mi ò ṣe mọ́ jàre ìdí mi ò ṣe mọ́ yẹn ẹ tún gbégbá tẹ́lọ̀ tẹ bá gbégbá tẹ́lọ̀ tẹ gé aṣọ tẹ gé fish tail tẹ sọ di bọ́gán detail ẹ̀ tún gbégbá yẹn lẹ̀ tún lọ ṣe yá dẹ̀sà kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ jack of all trade bẹ́ẹ̀ ẹ lè ṣàṣeyọrí nínú nǹkan ẹ̀kọ́ báyìí wọn tiẹ̀ lè sọ pé no ẹ̀yin kò lè fọwọ́ sọ̀yà ń pé nǹkan ẹ̀kọ́ báyìí lẹ́lẹ̀ yan ọ̀ràn tí fúnra yín pé yes mo good fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ ká máa ṣe kí ni ká máa gbára níyànjú wípé tí n bá ṣe dáadáa lénìí máa ṣe dáadáa lọ́la kẹ́ẹ̀dẹ̀ rí dájú wípé ẹ wà positive minded ẹ kí ń ro ìrokúrò pé à Ah, kí ló ti kíní wá rí báyìí wo màmá ṣe ń jà mí kò tiẹ̀ dá ẹ má ṣe bẹ́ẹ̀ don't do that tẹ́bá rí pé ẹ̀sìn nǹkan tí ò dá ẹ̀ tètè ṣáájọ́ kẹ́ dúró kékeré pé náà kíní yóò dá màá tún ṣe máa ṣe lọ́nà báyìí kẹ́dẹ̀ encourage ara yín nítorí pé kíni tí ẹ bá dúró síwájú mirror ẹ̀yin ni best person tó lè ṣe kíni tó lè encourage ara yín tó lè sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra yín ẹ̀yin nìkan lẹ lè ṣe bẹ́ẹ̀ ará àta ò lè ràn yín lọ́wọ́ ẹgbẹ́ èèyàn gan gbà mí gan ojú tó lọ fún oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò lè sọ tòótọ́ fún yàn gbà mí ẹ̀yin nìkan lẹ mọ òótọ́ ọ̀rọ̀ nu ara yín so ẹ má tan ara yín ẹ bá fira yín ṣe ẹ̀yẹ ẹ̀yin ra yín létí ọ̀rọ̀ kẹ́yìn ra yín lè kan náà kẹ́tù ṣe kí kẹ́tù sit up right ẹ wọ gbogbo ẹ̀yin tí wọ́n pàwọ́tà hmm. lákòótọ́ màmá sọ wípé púpọ̀ nu wa tẹ́ wá wò tẹ́ ń béèrè ọ̀lọ́wọ́ ara yín pé ah, ah báwo mo ṣe wá fẹ́ ṣe o ìgboyà ìgboyà báwo mo ṣe lè ní ìgboyà torí tẹ̀ bá ní self confidence àti ṣoríire ah ọwọ́ Ọlọ́run ló wà o tọ́lọ́n bá ń ràn yàn lọ́wọ́ heaven help those who help themselves ni wọ́n sọ Ọlọ́run máa ń ran ẹni tó ti ṣe tán ọmọ tó bá ṣípá òun ìyá àti bàbá ń gbé nígbà tí wọ́n yẹ tẹ́ bá ṣípá tẹ́ fún apá bẹ̀ tẹ́ bá fẹ́ kọ́ lọ ràn yín lọ tẹ́yìn gan fúnra yín ah, ò prepare ẹ̀ṣà assignment ẹ̀ ní self confidence àti tẹ̀síwájú ọlọ́run ní jẹ́ kó nira fún gbogbo wa fún gbogbo ojú tó wọ̀ wá pàrọ̀tà àti tẹ̀síwájú ò ní nira fún wa mo á fẹ́ sọ fún yín wípé àìmọye nǹkan wà tẹ́yìn gan ti ṣe lọ́kàn ara yín tó yẹ pé ẹ bá ṣe pẹ́lẹ́ kọ̀ọ̀kan wow èmi ni mo actually ṣe kínní yes self confidence ló ń pè ìgboyà ni tẹ bá jókòó tẹ bá wò pàápàá jùlọ tẹ bá wo àwọn nǹkan tẹ ti ṣe sẹ́yìn àwọn nǹkan dáadáa tẹ ti ṣe fún àwọn èèyàn àwọn nǹkan dáadáa tẹ ti ṣe fúnra ara yín tẹ bá ti lè jókòó tẹ bá ro àwọn tẹ ṣàṣàrò tẹ ro àwọn kinní yẹn ẹ wò wípé yẹ ẹsìn bá lè ṣe lè ó di dandan kí n tún ṣe kíni kí n tún ṣe ètò ju báyìí lọ self confidence ló ń pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni determination kẹrẹ ṣe kíni kẹ make up mind yín. nǹkan tẹkọ ní láti ṣe òun náà ni wípé kẹ ẹ jókòó kẹ wò wípé yes àwọn nǹkan tí ó da tó da tó da tí mo ṣe fún àwọn èèyàn àwọn nǹkan tó ẹ wá wò wípé èmi tí mo lè ṣerú nǹkan tó tó báyìí ah ah that means màá tún ṣe nǹkan tó dáa nǹkan mèremère nǹkan tó dáa tó ju yìí tí mo ti ṣe tẹ́lẹ̀ lọ màá tún ṣe jù bẹ́ẹ̀ lọ bó dẹ̀ ṣe kó ṣe kí ni bó ṣe kó rí nìyẹn self confidence àwọn ọ̀nà tá lè fi ní ìgboyà tó múnádóko tó yanrantí òun ni mo ṣe kí ni mo ti yànnà fún wa lórí ètò ní abala lifestyle tips fún ti tọ̀sẹ̀ yìí ní báyìí ká ṣe kí ni ká tó a lọ jó èmi fúnra mi mo ní láti jó torí pé ah ọ̀rọ̀ yẹn mò ń bó ṣe ń gbóná nínú mo ṣe ń tú síta pé yé àní láti di eléyìí mú torí pé kí ni ah ìtẹ̀síwájú gbogbo wa òun lèmi gan fẹ́ lórí Orísun ìtẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun náà ló ṣe kí n ló jẹ wá lógún. nígbà ìwé yìí tí wọ́n wọ́n ta ẹ̀ ká lọ ṣe kí ni ká lọ gbé bọ́dì wa ká lọ jó ẹ̀ ká lọ jó sí orin Burna Boy tó pè ní anybody anybody látọ̀ Burna Boy ẹ̀ ká lọ ṣe kí ni ká lọ jẹ gbádùn ẹ̀ ṣe tẹ̀síwájú gbogbo ẹ̀yin tiwa nílé pátápátá yẹ síríkẹ́yìn ẹ̀mọ́ ìṣẹ́kíṣẹ́ olórin tó ṣe kí ni tó ń prosper lójú àmúhùnmáwòrán yìí tẹ́yìn bá wá rí wípé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò abẹ́fẹ́ gbé polówó ọjà yẹn wa mo ti sọ fún yín ẹ tara ṣàṣà kẹṣẹ kí ni ẹ pin nọ́mbà tó lọ lójú àmúhùnmáwòrán yín yes that number gangan gangan gan òun náà ni kẹ́ ẹ e mú tẹ́ ẹ bá ti pè lọ́wọ́ kan lọ́wọ́ kan báyìí làwọn ṣe kí ni la máa dáhùn abẹ́yìn wá wọ wípé social media platforms alẹ́ need láti ṣe kí ni láti gbá wa láwọn messages àwọn messages oríṣiríṣi ẹ kàn sí wa lórí Facebook Instagram Twitter at Orison TV lórí wẹ́bsáìtì wa it's www.orison.tv. Eh get. <laughs> alright abala tẹ́tí retí abala throwback thursday fún títọ́ sáyé òun náà la ṣe kéne òun ló dé wẹ́rẹ́ yìí wẹ́rẹ́ gbé bọ́ọ̀dì ẹ̀ ẹ filẹ̀ <laughs> alright abala throwback thursday òun náà la wà báyìí kí ni nǹkan tí mo kọ́ jù fún yín ọ̀dọ̀ Wizkid ni mo ń lọ tọrọ fún lóúnjẹ ibẹ̀ ni mo ti nígbà mo débẹ̀ ó fún lóúnjẹ àjọ jẹun ìná àjọ exchange words ọ̀rọ̀ <laughs> rẹ̀ ká lọ gbọ́ in my bed láti ọwọ́ Wizkid ètò ṣì ń tẹ̀síwájú. Eh? olórí lélẹ́ nìyàn <laughs> whisky lélẹ́ nìyàn <laughs> àwọn táwọn olórísun lélẹ́ nìyàn gbogbo àwọn fans wọn pátápátá eléníyàn azin eléníyàn tó jẹ́ ènìyàn lọ òun gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá yes èyí tó pọ́n tí wọ́n tún kọ orin tó kàn tí máa ṣe kí n tí wọ́n tún sáré jù sí yín báyìí báyìí báyìí báyìí báyìí òun náà ni láti ọwọ́ Kiss Daniel ó yá wojú o. <laughs> lélelélélélè bébí kò yá wojú o ẹ kàn lọ́gbọ́n wojú látọwọ́ Kiss Daniel ètò sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni olúwa ni láti ọwọ́ Ricardo Banks ìgbà tó rin hot tó ṣẹ̀ṣẹ̀ jáde bá a máa ń gara tán ni wẹ̀mí yú wẹ̀mí yú dé <laughs> nígbà táwọn ọmọ bọ́ọ̀yọ̀ ti ṣe kí n tí ò ti kakọ̀ tí ò ti hot tó sì you know táwọn ọmọ bọ́ọ̀yì sì wà street bó ṣe ń sọ́dọ̀ pé baba god answer my prayer o anibola níbo làwọn níbo èèyàn wà ń gbà yẹn all right látọ̀ ricardo bags ẹ̀yin náà rí pé fọ́nrán yẹn ó hot ó ta gan ó ta lẹ́nu àmọ́ ní báyìí ní báyìí ní báyìí lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan ká ṣe kí ni ká wá present you know present moment ẹ jẹ́ kí n máa ronú sí ẹ jẹ́ kí n máa gbé bọ́dì ẹ jẹ́ kí n máa ẹ kí n rìn jìnnà jù ẹ Express ó ń flight mi gbéra mi ò land.